la bùkátà sí ó lè tura wọn lọ èmi lè fẹ́ wá kóńgò mi jìnlẹ̀ ìfọ̀rẹ́ ní kóńgò mẹ́ta tòlùbà máa tó lò ní ìgbà nígbà tó lè ṣe wọ torí pé ìrànà oúnjẹ méjèèjì ọ̀yà tó tẹ̀lé wọn ṣùgbọ́n kò gbọdọ̀ sí lọ́kàbọ̀ ráìsì ní kóńgò kan yaba mẹ́wàá kóńgò mẹ́ta ìrànà ọ̀yà tó tẹ̀lé wọn ìdí omi jẹ́ rìbá oníkéyẹ báńkì gbogbo báńkì ráìsì gbogbo rẹ̀ wá lọ́ọ̀dù wá wá gbogbo mẹ́ta ẹ̀wà ibi tó kù ní ìgbà mi. nígbà pé ìran oúnjẹ tá a fẹ́ fi ìrọ ara wọn ìran wọn yàtọ̀ síra wọn. ṣùgbọ́n nǹkan kan náà ni a ti máa ń mọ àtìkè ní àtìkè jù níbẹ̀ ó lè tu làwọn lọ. ṣùgbọ́n kò gbọdọ̀ sí lọ́kàbọ̀ láàrin láwọn. ìlàfà tó sọ pé wàyí ń bí àmàlí ló ń bí màlí ló ń gbé lẹ́yìn tí ìrìn àwọn bá ti lè yà tàbí mọ̀ òwúrọ̀ èyí tí a ń fi sí kéèdì wọn pẹ̀lú ìran ní ìsìn pé kéèdì yẹn fi ń wọ̀ náà ṣùgbọ́n ìran wọn ọ̀yà tó níbẹ̀ wọn ìdá àbìtì rárá wọn ó lè jura wọn lọ bọ́bá jura wọn lọ yáàzà iṣẹ́ ti dàpọ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kálukú ó ti gba yìí gba ti lè ní ẹjọ́ ìgbè tí wọ́n fún yìí kókó lè ní àtúntà kátó ìyájọ́ tó lọ. wọ́n ń bí àmàkí náà bímọ òdòwò ní àwọn àgbò yẹni pé tó ṣe pé kóńgò ni a fi ń wọn àti míì tó ṣe wí pé kóńgò kí a fi ń wọn kéèlì tò níbẹ̀ ó lè tura wọn lọ wà ní ẹ̀ẹ́kejì tó wá ní wí pé kì í ṣe kọjá pé gbà gbà ní wọ́n ń bí àmàlí lọ́nà bí màwùdúró ní àwọn àgbẹ̀ yá ta nílẹ̀ wọlé. ولو كان القبض بعد التفرق kódà kó tó tẹ ẹni láti láti ẹni kejì ò tí ì láti ẹ ní ẹni láti lẹ. kọ́ídà kan wá bẹ lọ́dọ̀ àwọn àbá kọ́ídà yẹn lè pé ló fi tàmínà tó lè kẹlẹ́rìn ìdí fi tàkọ́jú ni. níta fẹ́ ti tu rárá wọn àmọ́ ọjà ọdọ́gba àbí ọ̀dọ́gba. bàbá ti tẹ̀ ìnáwó ọdọ́gba àbí ọ̀dọ́gba wọn bí ìgbà fáànù pé ojú la wọn. àlàyé àmọ́ ọ̀dọ́gba ṣẹlẹ̀. bákan náà kàmáyà nàbí sallallahu alaihi wasallam nífẹ̀ẹ́ ìlú lábàlì. lára wọn títà mìíràn èyí tí sẹ̀rí àti ọ̀wọ́ sí ó lè jẹ́ máa ń pè ní lábàlì. lábàlì lọ́dọ̀ àwọn lọ́dọ̀ wa ó ní pé èmi nígbà tí jọ kóńgò márùn támúrù tó bá ti fi ní mọ́tì támúrù rúpọ́bù lè tí ò ti gbẹ̀wò kóńgò dàbí èyí tó ti bẹ márùn àti èyí tó ti tù kóńgò márùn èyí ló ti ra ọlọ́run ní èyí ẹ èyí tó ti bẹ torí èyí tó ti tù ìgbà tó ní àgbà bẹ òní kóńgò márùn òní ìgbà èyí tó àti tó ti kí fi kóńgò márùn òní ìgbà làbà sọ pé ṣèrọ ọ̀hún sábòrò ní sábòrò kìí rògbò ìdáhùnlájú kábídájú èyí tó ti pé òun ti bẹ kábíjì rọ èyí tó tutù ti ń bẹ lórí iṣẹ́ rẹ̀ kábíjì rárá wọn. níbi tálá kọ̀kọ́ wọ́n fẹ́ tà fún àwọn ṣùgbọ́n níbi èmi níta ló dùn lé ètò ìbẹ̀ tútù ni wọ́n wọ̀ níbẹ̀ àti níbi tẹ̀lé kọ̀kọ́ àti ìwé yálé tutù rárá ṣùgbọ́n pẹ̀lú àwọn ọmọdé ẹ̀kọ́ márùn-ún ní àwọn àbá àwọn ìlẹ̀ nínú àdéhùn wọ́n rọ́pàá tó fi bẹ́ẹ̀ ní àwọn ọ̀yá yẹn lọ́dún ìyá tó sì máa ń wò mí jẹ mí jẹ fún nílé òní tó wù ú láti jọ ní bàbí fáàrọ̀ èyí tí bẹ lórí kí wọ́n wá sí àwọn ojúdá rẹ̀ sí láti bí síbi ìlẹ̀kùn gbogbo máa ń lò lọ́wọ́ onílẹ̀kùn àti ìṣẹ̀lẹ̀ ọ̀gbọ́n àti ìṣẹ̀lẹ̀ pẹ̀lú májèlú ni ó yẹ ká lè fi àrà á ti àkójúdá èyí pẹ̀lú ìlú láti bí síbi ìlẹ̀kùn pẹ̀lú májèmọ́ mi bí màá tó nà kọ́ńtàtì àwọn òkúmi kọ́kọ́tà oríṣi kùnà wíṣí ẹ̀yọ kan ọ̀kọ́tà àtọ́ra yìí tọ́ra yẹn ẹ̀yọ kan ó ṣe déédéé fún ìlẹ́yìn àti pé wíṣí nàìjíríà nàìjíríà sọ̀rọ̀ yóò pàdé wá sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ yìí ìdá àwọn ọmọ ìjàmbá tí ọba ti tó máa mú àdìgbò sọ yìí eléyìí wà fún ẹ ń bá mú kàákà sí ìdààmú tó ti láti jẹ lórí. wọ́n lè sábà náà ń dáwọ́ yẹn sẹ́lẹ̀ pé ohun tẹ ní pẹ̀lú nílé kò sí lẹ́yìn tí ọ̀rọ̀ àgbẹ̀fẹ́ ní pẹ̀lú ọ̀dọ̀ rẹ̀ kò sì lówó lọ́wọ́ tí ó fi tútù sí ìlú rẹ̀ àti tọ́jú rẹ̀ sí àdéhùn. olùkọ́ fún láti ṣègbà ṣègbà rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ìyá rẹ̀. ومن الشرور ألا يقع العبد على tọ́lọ̀ ń ṣe léwọ̀ yìí oríṣiríṣi ó lè jẹ́ pé nǹkan gangan ló ti bó ṣe wà gangan ló ṣe wà bíi kí ni kàmá ní ànàbí yìí sọ̀rọ̀ lọ́wọ́ ọmọ àdébò fún ọmọ àgbẹ̀ ìgbà ọmọ ọtí nínú àti ìṣẹ̀lẹ̀ lọ. àjẹpẹ́ títà rẹ̀ náà ti wọlé torí pé iná lọ ìdá hárọ̀mà ṣe à hárọ̀mà sàmàlà tọ́lọ̀ bá ti sọ pé nǹkan báyìí títà rẹ̀ owó rẹ̀ náà èèwọ̀ ní èèyàn gbọ́dọ̀ gbà. báyìí ní ti kọ̀ọ̀kan pé àgbọ̀dọ̀ la wọ̀ wọ́n mẹ́ta ti àtọ̀kù mẹ́tì òkú mbẹ́tẹ́ ní adìrẹ abẹ́ran tó kú wọ́ọ́rọ́wọ́ fúnra rẹ̀ bí èsì pààlú náà máa àwọn ta àbẹ́rẹ́ tó kú wọ́n dún tò lọ wọ́n kì í ṣe ìlànà ìsìlámù ní agbó náà ní agbó. wọ́n lè afọ náà àbí títà àwọn èrè àdébí ṣe lè wọ̀ àdébí wọ́n dábàá tó kàwé ìwé ìwọ̀n wáyé àti ẹ̀fọ́ tó lè lò. àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ nǹkan dé wọ̀ torí yóò máa padà jẹyọ láti lè fi ọ̀dà. bí pẹ́tẹ́ pé ṣíṣe bẹ́ẹ̀ ó lè fa kọ̀tí àdúgbò mọ́tòlémì kí mọ́tòlé àdúgbò ó lè fa kọ́mọ́ gbàrà àwọn ṣe náà. báyìí ní ṣe sọ̀kú wa àlẹ́sẹ̀yìn àlàsẹ̀yìn mọ́tòlémì ọjà tí mọ́tòlé ẹgbẹ́ rẹ̀ ó ti rà ọjà tó ti tà mọ́tò bẹ́ẹ̀ bùrú lọ́mọ́ ya ìlọ tàbí ten naira ẹlọ tàbí ẹlọ tàbí ẹlọ tàbí ẹlọ tàbí ẹlọ tàbí ẹlọ tàbí ẹlọ tàbí ẹlọ tàbí ẹlọ tàbí wàṣírọ́ wọn àdàṣírọ́ yìí abẹ́ẹ̀dẹ̀ kọ́ ọjà tí wọ́n tún ní tìrà ọ̀rọ̀ àti nine thousand naira sílẹ̀ náà ìjọba àgbẹ̀tọ̀ ọ̀rọ̀ sẹ́yìn ń bá gbọ́. yóò fa gbólóhùn àpò gbólóhùn ụlọ lówó. wọ́n nẹ́jì ṣo nẹ́jì ṣo ti pé ọjà séyìn òkúkàtà séyìn kíyàn wá máa owó kékeré lé lọ́dẹ̀ níta ọjà tí èkó ti fẹ́ tọ̀ lọ kọ́ lọ fẹ́ràn ti fẹ́ tọ̀ lórí kíni lórí ìkànnì méjì yìí máa kọjá pé nǹkan fẹ́ rajà ọ̀fẹ́ kó ìlera bá tàbí kọ́fẹ́ kọjá àǹfààní fún ẹ̀tọ́ ìtajà tàbí kọjá pé àdéjọ́ máa ní láàárín rẹ̀ àti ẹ̀tọ́ ìtajà. àwọn títà rírà èyí sẹ̀ríà ọ̀fẹ́lélé náà yóò àdéhùn ẹ̀kọ́rí ọ̀sẹ̀ lẹ́yìn tẹ̀sí ọ̀rọ̀ àkẹ́kẹ́ ìṣẹ̀rọ̀ eléyìí báwọn ní máa ń ṣe òwò ẹrú sábà ẹrú ní a ṣe ohun wọn kára méjèèjì àtìyé àtọ́mọ ìlúkú lẹ́rù àwọn afẹ́sẹ̀ ló dà jẹ́ ìyẹn kó ló ká ìyá lọ́tọ̀ ọmọ lọ́tọ̀ àtìyé àtọ́mọ méjèèjì ìjọba náà lọ́tọ̀. wọ́n dáàlì ka lára àwọn ohun ṣíṣe èyí tẹ̀lé àtúnṣe léèwọ̀ títà lẹ́la tẹ̀lé àtúnṣe léèwọ̀ ìdàkánilmù tẹ̀lé ìlú. يعلم منه أنه يفعل المعصية المعصية من الشرع هو ختم عليه أنت أفيت وجهه وجهه فيرا يليه ẹ̀kọ́ ni kéèyàn ọ̀tá ṣùgbọ́n tó ń fẹ́ lò wọ́n ìtọ́nà ìṣẹ̀lẹ̀ wọ̀. bí ẹ̀ ń fẹ́ ra tàbí lómi ìsìn ọbẹ̀ tó ṣe ọdún. máa ń ṣe ọdún ìlú ẹni báwọn ìwà lọ́wọ́ làwọn. kàṣírọ́ ìlẹ̀jọ́ oṣù ẹgbẹ́ bẹ́ẹ̀ nọ́ra àgbọn àwòlẹ́bẹ́yìn àbúṣe ẹ̀ra ẹ̀yìn mílíkì náà láti ra ìdákẹ́kẹ́. bàtà wà ní kéré àmà rẹ̀ ìyàwó tó ní ẹ̀ka bá kita kembali ke sini ibu dan rumah ini kita dan imam awisilah bẹ́ẹ̀ náà ni a gbọ́dọ̀ já a gbọ́dọ̀ sáàmì náà já wọn yẹlẹ bẹ́ẹ̀ náà lásìkò bàtà bá ti dé ọba òní nígbà ń ṣẹlẹ̀ láàrin ìlú àwọn kẹ́ńtà ń gbọ́ fáwọn olùkọ́ àti ìṣẹ́ ṣe. kò sọ ọ́n ìkọ̀rí ẹ̀ ń tààmù sí dánadáná ní àgbọ̀dọ̀ sáńdáńdá wọn. Òṣìṣẹ́ àbátáwọ̀ ìjọba tuntun bẹ́ẹ̀ ni ọ̀rọ̀. Ìṣe bẹ́ẹ̀ àfihàn ọ̀dọ́gbọ́n lórí wàjú ọ̀dà. Ọlọ́run ti wọ̀ sàáwọ̀ náà ti lọ́rù ọ̀dà ọ̀wà. Lórí ìbẹ̀rù ọdún, lórí dáadáa, òṣìṣẹ́ òṣìṣẹ́ ìrànlọ́wọ́. Ẹ má fún ọ̀yàn lọ́wọ́ lórí àtúndẹ́jẹ̀ lórí àtìsáyé àlè lórí àtìjáfèrè ẹ̀fọ́ kan àti ọdún yọ̀ọ́. bákan náà lára àwọn títà àbíọ́rà èyí ṣẹ̀rí àtúnṣe lé wọ̀ wà náà ní sallallahu alaihi wa sallam à ń tà láti ìjà olùmọ̀ àpàdé àwọn ọkọ̀ orí tó wù láwọn ọ̀dẹ́ ń kó oúnjẹ rọ̀ láti jáde bí wọ́n á lọ rán mọ́lẹ̀ ní mádìyà gbogbo ọjà tí ń bẹ lórí wọn méjì ọ̀rọ̀ àwọn ọ̀la láti yàn pé èmi náà padà lọ lọ́jà yìí ọjà tó ń gbé omi ọ̀la tó bẹ ní ìṣẹ̀lẹ̀ yàrá ẹ̀ àti ẹ̀kọ́ ọ̀la nínú kàdé láà tàtàlá kọ́ àìjálùlá nínú ìgbàwọ́ ọ̀rọ̀ mi láà tàtàlá kọ́ àwòrán ìlànà àwọn ikọ̀ tí ní àwọn kówó bọ̀ wá sọ́jà ẹ má lọ pàdé wọn lọ́jà wọn. ṣé wàá ra gbogbo ọjà pépé lórí wọn nínú ti náà wàá lòdì pé a ah, ó dà níbi ẹ̀rọjà tó ní ó dàgbà àdáyé òun máa ń gbé lọ lọ́jà ẹ ti ń kówó bọ̀ wá látẹ̀jú ní owó ọmọ ti gbé lọ́jà wúrò kó ti bẹ̀rẹ̀ mi ilé ìtọ́jú pé sábà ti ọjà èrè tí ó jẹ yọ̀dà máa ń gbé lọ́jà. Fàmẹ́sàn-án kọ̀ ẹ bá wá lọ pàdé tí ò bá tẹ̀lé ìtànìtì kọjá ìtànìtì pàdé tí ò tẹ̀lé ẹ̀ṣá lọ nù. ọba lọ sí alọ́nà gbogbo ọjọ́ orí ẹ̀ ọba rà á. wáyé rẹ̀ á ta àtẹ̀yé lòkùnrin ọkọ̀ ẹni tó wá ń kó ọjà wá gbà nígbà tí èso padà sí kàkí tí mo ti wá ó yẹ kí n ti ẹ̀sìn kó ti dà kí n lọ sí àwọn ọ̀rẹ́ mi nígbà tí mo ti ìgbà tí ọ̀dọ́ jà lọ́ba lè kí aa gbogbo ọjà tó ń ta ní ten ten thousand tó ń ní twenty twenty thousand lọ́wọ́ ẹ̀yà níbẹ̀ ń ẹ̀mí ẹ̀yà yìí máa kó ti pé ìyá ọ̀pá lọ́dọ̀ tó tó ọlọ́wọ́ dà mọ́ ọ tàbí ọ̀sẹ̀ ìpẹ́tọ̀ lágbájá ọjà tó dà sílẹ̀ láwọn ọmọ owó rẹ̀ ẹni ní kó lù sẹ́yìn láàrin òun ní àdéhùn ní agbọ́n ìmọ̀ nínú ẹgbà wọ́ọ̀rọ̀ mi ìmọ̀ mùsùlùmí náà ní agbọ́n wa máa ń bọ́ ṣáàlì ìpàdé ìpàdé náà. ẹni bá ní ìwà jẹ ẹni bá ṣe òkú fún wa ìpàdé náà òkú ní wọ́n ní sọ̀rọ̀ nígbà sọ̀rọ̀ yẹn rìbá oríṣi méjì ní bẹ́ẹ̀ èyí tó lọ sápáná tí ò ní ojú rẹ̀ láti kọ́kọ́ wí. ìgbà míì àwọn èèyàn á máa dédé lórí àtìgbàjò lẹ́nu àwọn ojú kọ́lẹ̀ tẹ́ máa ń gbà dédé bí ẹ̀rùn kan bẹ ọmọ ìwé ní bí ẹ̀rùn ayé mẹ́sìn báwo ni ṣe máa wá dípò kí yáyàn ló fẹ́ sáwọn ìgbà pé ó fi fẹ́ sáwọn ìyára jẹ́ tí ó wà ṣe pé ọjà tó tó dé ọjà fẹ́ gba wọn yàrá yóò kó lè lọ lámúlò. yóò wá padà lọ ra ọjà lọ́wọ́ rẹ̀ padà ní eighty thousand naira yóò kó lè lọ. tẹ̀sí bàtà lọ́jọ́ máa èdè twenty thousand naira kò ní dáadáa o. ẹnìkan fẹ́ yá wúlọ̀ yẹn ní ìwọ̀n fẹ́ yá ọjà tó ní ọjà tó ní ilé ọjà tó ní ilé ọjà tó ní ilé yóò wà kọjá yìí lọ́wọ́ ọjọ́ rẹ̀ lọ́wọ́ èyí ò lọ́wọ́. èyí tó wá padà lọ́ra ọjà ń padà lọ́rẹ̀ ní eighty thousand naira. ní ọ̀dọ́ máa ń gba èdè nù èdè lọ́dọ́ máa ń bá ìgbẹ́ni sọ̀rọ̀ ìdí náà ó lè mú pé ó ń bá ìwé náà. àfààní ti jẹ́ bẹ̀rẹ̀ pé àyẹ̀ bí àtẹlẹ́ àtàlẹ́ ní àtẹlẹ́ àjà. oníkéyìí wọ́n sọ ọjà bóyá ní ọgọ́rùn náírà láti fi ọ̀dọ́ ẹ̀ka náírà lọ́la yọ wọ́n kà fún láwọn. Gómìnà yẹn tẹ̀lé ya mímú tẹ̀lé ya lẹ́yìn náà yóò tún ara ọjà ń padà lọ́wọ́ ẹ̀ sí ọ̀rà lọ́wọ́ rẹ̀ láwìn. Òwò wà rà á di àkọ́tà yẹn. Owó tí ọ̀sán yóò fèrè sí ẹ̀kọ́ ń ta fún un. ونحن بجد المعنى Yeah, I don't know. ó níyì lórí ìyá àgbàdo wa wà ní báyìí. àlejò àti ìlú la jẹ́ ọdún ìgbésẹ̀ sáyébà bù mí. àlejò àti pé dàbí ni mà dà o àkóńdò sábàdà fáyì bá wà láàkàlà ní gbogbo dàbí ni àyíbá àyíká ní jẹ́lẹ̀ fún ẹ̀ gbogbo ẹ̀ ti máa ń dà ní ọ̀kọ́lá náà láti lọ́rọ̀ ìnà làmìṣẹ́ ìfọ̀ràn dáadáa tó sọ̀rọ̀ láyé yìí nígbà tó ti di àwọn ẹgbẹ́ tó sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ rẹ̀. ọ̀rìn ẹ̀yọ kan òun mútu mẹ́rin mútu mẹ́rin á fi àyẹ̀ ni pé sọ́ọ̀rìn méjì yẹn mútu mẹ́jọ mútu mẹ́jọ àwọn ìtọ́jà àti tí ọ̀dà ọ̀mẹ́mẹ́ ẹ̀jà àpéjúre ọ̀mẹ́mẹ́ àwọn afi gba mútu mẹ́rin tó jẹ́ ojú rẹ̀ nìkan ẹni kò ní ṣe lu ìyá mi. ìgbà míì wọ̀ fún àyìn ní sàlá àgbà a lè fi múdù mẹ́jọ káyìí ta múdù ìlà. bàbá wa àti wàá lọ sọ pé láàbà wàá ká lẹ́yìn náà. bí lè dá mọ́ àgbà wọ́n yìí àwọn àgbàdo ìṣòro nílé sọ́yẹ́ pé àtẹ̀jà àtúntúre òní sẹ́sẹ̀ kókó ta eléyìí nà nígbà ọba kàtà tówó ti wà lọ́rẹ̀ ló máa ń jẹ́rìí ìdàrọ̀ òní bá owó tí wọ́n bẹ lọ́rẹ̀ owó èso orí ni ìkọ́jú ẹ̀ta àtúntúre wà lórí ìṣura ìkọ́jú ìṣura lórí ìṣura. Apa wajib bagi kita? kilo kan ló kára yìí kilo kan ló kára yìí. wàlàkùnrin ọyìn ẹẹ wọn á sọ ọdí tó ń fi kọsẹ̀ tẹ́lẹ̀ yìí ni olùkọ́wé lẹ́yìn ọmọ ju owó ti ẹ lọ́dún. wọ̀gáàlì sọ̀rọ̀ sí yìí kí wọ́n tó wáyà lọ́jà àwọn ẹ̀jẹ̀ ń ta ìwọlé ìgbàlódé láti ìtàkùn ìgbéyìí.

lọ́dọ̀ tí a lè fi ráìsì lọ́kàn kóńgò méjì a lè fi gba ìkọ́tẹ̀lẹ̀ lọ́dọ̀ àwọn lọ́dọ̀ àwọn ìyá. ẹ̀wà ẹ̀sẹ̀ wa tókótó a lè fi ìrọ̀ ara wọn sí òkè lọ́dọ̀ àwọn àwọn àgbà àwọn ṣùgbọ́n láàrin ẹtì wọn náà ìlààbò wa ń bẹ nípa kí ni ìtòrí lánàá ti sọ pé ọgbọ́dọ̀ tó ra wọn ọ̀rọ̀ ní ẹ̀sìn náà àbọ̀ lẹ́yìn tẹ́sí tẹ́sí kò wí pé ńlá lánàá ti fi ṣàfáàdùn ẹni tó kọ̀ gbọ́dọ̀ tó ra wọn tó fi délé wọ̀ láàrin ìlààbò àti dídọ̀ wọn ní àwọn tó jẹ oúnjẹ tàbí tí wọ́n fi ń tún oúnjẹ ṣe iyọ̀ tàbí dùn gbòòrò ṣẹ̀yìn rílà kanáà ń bẹ̀rẹ̀ ẹ̀sùn ọ̀pọ̀ tí wọ́n á ní rílà tó jẹ́ pé góòlù ọ̀gbọ́dọ̀ ju góòlù lọ pàdákà ọ̀gbọ́dọ̀ ju pàdákà lọ kí ni tìtorí tàbí ní ìfọ̀ bẹ́ẹ̀ ẹ̀sùn ọ̀pọ̀ níbi abala tó ń jẹ ìdí pàtàkì ọ̀nà ló ti bẹ́ẹ̀ ẹ̀sùn ọ̀pọ̀ ẹjẹ́ wa lọ sí mi ọ̀la yìí bá mọ̀ ní ìlú tí mo ti lé ní ìlú tí mi ìlà ìlànà ìlú sọ̀rọ̀ ìjọba ti pé kóńgò tó ti pé ìran kan náà ní méjèèjì bí èdè rẹ sì oríṣiríṣi ẹ̀wà náà bẹ́ẹ̀ náà wájú pé méjèèjì wọ́n mọ ìkíní wọ́n mọ ìkejì ìran kan náà kò wá ní wọn bàbá tà á ọ̀pọ̀ títà ọ̀gbọ́dọ̀ wáyé o ìgbàlẹ̀ àti ìṣẹ̀lẹ̀ báyìí àti ìṣẹ̀lẹ̀ wọn tẹ̀lé méjì ìgbà àdúgbò. bí májà ló kẹ́lẹ́ kéde kéde ìkíní àtàwọn sọ́nù bẹ́ẹ̀ náà lè fi tó wọ ẹni gbogbo òun òsàn ní ìyá ní òun tí ọ̀nà wọn bá ti lè papọ̀ wọ́n jẹ̀wọ́ méjèèjì ọ̀gbọ́dọ̀ náà pé ó yẹ ni pé àtàwọn gbòòrò wọn gbọ́dọ̀ lọ bá bákan náà àtàkọ́ gbòòrò ló lé ẹ̀jẹ̀ nígbà gba ìdìbò náà lọ́wọ́. àbáwọ̀ tó sọ pé. وإني نذير للذين يريد مثلي أو مولود لمولود غير مثلي جازا mo bá dé pé ìran wọn lákòókò ọkọ yà lọ síra wọn ní ànàkédo nàkédo nàkédo ìran ó yà lọ síra wọn ṣùgbọ́n àtìkéde àtìkéde gbogbo ìyàtọ̀ bíi ìrẹsì àtẹwà níbẹ̀ ó lè tura wọn lọ mẹjẹmẹlẹ kejì ní kọtù wà mẹjẹmẹlẹ kejì ní pé ọyẹ ẹta fóònù ẹta ẹwà ẹta fóònù níbẹ̀ ní ọyẹ ẹta wà lápá àtúntò ní pé ó rọrùn láàyè ká àtúntò ìṣe àpá àtúntò òní ìdáàbíà ó rọrùn lóòrùn tábàbí lóòrùn wíìkì àtìlẹ́yìn tàbí ìṣòro ara wọn. a rí pé àtìlẹ́yìn àtìlẹ́yìn wọn owó rẹ̀ lẹ́yìn ní wọn. àtẹ̀tẹ̀ mẹ́jẹ̀mọ́ ẹ̀yọ́ kan ńlá àgbọ̀dọ̀ náà. kí ni mẹ́jẹ̀mọ́ ọ̀hún ọ̀yọ́ sọ̀rọ̀ sí ọ̀hún? níbi tẹ́ bá ti ń gba ìrẹsì ìrẹsì ìgbà. gba ìwé ìwúrò rẹ̀. wọ́dà ìdíkàlẹ̀ ádámù ṣe sí yà nítorí wọn lẹ́tọ̀ọ́ mẹ́sìn pé ìran wọn lára wọn ọ̀tọ̀ ìran rẹ̀ sì ọ̀tọ̀ ọ̀nà ẹ̀wà ọ̀tọ̀ ọ̀nà ṣúgà ọ̀tọ̀ ọ̀nà ọkà bàbà ọ̀nìyàn tó mọ̀ fẹ́ lè wọ̀dà tí ń bẹ̀rẹ̀ nígbà tó wà nígbà ṣùgbọ́n àìlà wọn tí a sọ pé ìwọ ni ọgbọ́dọ̀ tó ra wọn lọ àyíká ìjọba mi. Mo wá ní àyíká òun òun ni torí pé ìjà máa ń wù tàbí pé torí pé ìjà máa ń jẹ mi tàbí pé nǹkan bẹ́ẹ̀ ni lórí ọmọ tó fẹ́ náà àbá òkò lórí ìfowó adébísẹ́ bẹ́ẹ̀ ká gbọ́ yé ni pé rẹ́ìsì àtẹ̀wà adébísì rọ ara wọn kí kan ó dùn kan lọ mọtí kan bá dùn kan lọ lọ́gán ẹgbà ẹgbà mú ọgbọ́n tó wáyé sẹ́gbẹ́ ìran kan náà bá ní ráìsì ní àbí ẹ̀wà tó ń lọ lórí ní mẹ́jọ olóyin ìrọ̀rùn lókótó ìkàkà tó yọ lórí lórí lọ́jọ́ pé ìran kan náà bá ní ẹ̀wà lẹ̀wà jẹ́ fún mi gbogbo olóyin ìgbà gbogbo kan gbogbo lórí kò níbẹ̀ ń ọ̀gbọ̀dọ̀ jura wọn lọ. wọ́n ti fẹ́rẹ́ ìṣẹ̀lẹ̀ wà nǹkan ó lè jura wọn lọ ṣùgbọ́n gbà bá ń mú ọ̀gbọ̀dọ̀ tẹ̀lé. tó bá ti pín ní máa ń wọ̀n kóńgò ní a fi ń wọ eléyìí eléyìí kóńgò ní a máa ń wọ̀ bí nǹkan méjì náà fi máa ń wọ̀ ìran wọn tó wá yàtọ̀ síra wọn kò níbẹ̀ ń òǹkà ìṣòro yìí kó lè jura wọn lọ èmi ẹ̀ẹ́kejì lọ kábọ̀ ó lè jẹ́ ẹgbẹ́ rẹ̀. Tẹ́lẹ̀ yìí máa ń pẹ̀lú. Àbá wa ni pé kàmá náà nàbí ìsọ̀tọ̀tọ̀ ọmọ àdéhùn ọ̀tọ̀tà àti ìsọ̀tọ̀tà Bí ànábì ti kọ fẹ́ràn ìmọ̀lá abájà tó ṣe kọ̀ àgbàdo ti bẹ lórí ebè ti bẹ lórí ebè àti tó ti wípé ó ti dẹgbẹ fẹ ẹ̀kọ́ fẹ kò kọlé ẹ̀jẹ̀ ti bẹ lórí káwá ti di ara òbí fi ń pàṣẹ ti bẹ lórí nígbà bá tẹ sáńtọ́ bá gbẹ òbí fi ń pàṣẹ ti bẹ lórí nígbà bá tẹ sáńtọ́ bá gbẹ òbí fi ń pàṣẹ ti bẹ lórí nígbà bá tẹ sáńtọ́ bá gbẹ. كما نرى النبي صلى الله عليه وسلم أفضل قول الدين ولجانب التماثل العلم بالتفاضل لكي ìsáfẹ́ lè ti rárá wọn àmọ́ bóyá méjèèjì ó yọ dọ́gba bẹ́ẹ̀ bá ti mọ̀ bóyá ó dọ́gba wọn bí ìgbà pẹ́ màá mọ̀ pé ẹ̀fẹ́ kíkọ́ ó jù wọn lọ ẹ̀fọ́ mọ̀ fẹ́ báyìí bẹ́ẹ̀ ni ó ṣe. Àbáwá ní fáìdà kò lọ́dọ̀ àwọn ọmọ àgbà ọ̀rọ̀ jáde ní sàmà tó ṣe. Ìdí jẹ́ jáde ní sàmà tó ṣe pé àwọn olódò bá. Àìjẹ́ kan àṣẹ́kù ní ìgbàgbé ni. Olùkọ́ tẹ́lẹ̀ pé ìdí tẹ́nu yà kò lè àti ìdí tẹ́nu àpò lè dábẹ́ ti lọ ara wọn tó tó jẹ àwọn yára méjèèjì àti ìgbèjì. Ní ẹgbẹ́ kò lọ́wọ́ àti ìgbèjì, ó wà àti ìgbèjì wọ́n anẹ́dẹ̀rẹ̀ nání dáhùn àdá ìdí bẹ́ẹ̀ náà kò lè kọjá rẹ̀ kó ń kọ̀bí lù lẹ́lẹ̀ àmì ìdí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn náà àmì wáyé ń gbèrè yẹ fún àkàtúntò àgbàdì àmì ó ṣe é ṣe kọjá pé nǹkan ó jù kan lọ ní ti méjèèjì ìdílé ń pè ní ìdí àkókò ìtàkùn àmì méjèèjì wàhálà jáde tọ́lọ̀ bá ṣe á dà báwọn bí ò ṣe àtààmà ìmọ̀sílẹ̀ tí wọ́n lè fi ṣàkọ́ tó lè bí ìgbà pa màmá tá a fẹ́ ta ọjà fúnra wa ó jẹ́ ìmọ̀kan náà táwa fẹ́ kí ìtọ́wò bẹ́ẹ̀ èdè ìmọ̀sílẹ̀ tí náà dàwọ̀ náà wà ní àádá májà wà láàárín bí bàbá ti lè ní kò lẹ́wà ti jẹ́ sí ilé yìí tó ń gbòòrò ká ní ìgbèrè tó bá ti arí náà bàtà ìgbèrè tó ń gbòòrò. wọ́n yẹn lè sapá àbẹ̀rẹ̀ abala kejì kọ́ ìdá yìí ẹni pé ìgbà tí yẹn ti mọ̀ ìkàtì àlọ́ni òtún ìgbà pé àlẹ́ mìíràn ìyàtọ̀ náà á ti máa màdájú àti àdáwọ̀. عليه كما يعلم صلى الله عليه وسلم بل الاتصال بين المدافع والصلاة والمجمع المدافع لله نور لفظه الضبط لفظ اللغوة بمعنى الضبط من أي وحال níbi ọ̀làgbàdà ṣùgbọ́n bẹ́ẹ̀ òun yẹ gángan kí ni ti ń jẹ́lẹ̀ àfààní sọ̀rọ̀ ìgbàdìgbà إذا كان عندك تمر في الأرض وأردت أن تبيع بتمر وأردت من أرضها إن جدت لابد التوفيق إن الله ìwáfẹ́ ìta ìyàfẹ́ ti di ọ̀rọ̀ dàbí tó ń tutù èyí ń bẹ lórí ewé. Èyí kókò máa ń rìn lọ pẹ̀lú ọwọ́ ìyàfẹ́ gba kóńgò márùn-ún tó ti bẹ lórí ewé. ọ̀gá lẹ yóò nínú òye tó yẹ ilé ìgbà. Afa tó wá sọ lókè pé wà ó ti sọ pé ìgbà àwọn ẹ̀yà pẹ́pẹ́ sínú òjẹ̀ báyìí àbọ̀fẹ́ ti ṣe àlejò gbàdé tó ti fẹ́ ẹlò nílé títí wà ń wò jẹ òjì tó burú láti fi gbígbà láti fi ìlera wọn. ìtumọ̀ àkọ́kọ́ àǹtò bá ìjọba òkú ètí ń bẹ lórí òde o tá a fẹ́ fi jùlọ ètò ọ̀fẹ́ ń bẹ lọ́wọ́ ẹni a ó fi àfojú dá ètí ń bẹ lórí òkú láti ní ìdílé ọ̀yẹ̀ kò ní kọ́ àwùjọ àgbọ̀ràn ọ̀yẹ̀ kò ní kọ́ ìjọ àádọ́ta. هذا الأمر الذي تبيعه الله èyí táwọn afẹ́ fi ìrọ̀ rẹ̀ lẹ́nu pé ìkọ́sọ̀ ẹni afẹ́ fi ìrọ̀ lẹ́nu ó tẹ̀lé pé bí ìmùbá bánà náà ìmọ̀ ìjà òsì mẹ́tẹ̀ ní pé níbi ìmùbá bánà àjọpẹ́ ìtàkùtà òun ìmọ̀ níbi mo fi kàńtà tí ó wù mí jẹ lọ́dún jẹ mo ní mo lówó lọ́wọ́ ní ìjọba. mọ́tẹ̀mẹ́lẹ́ kejì ẹ̀ńtàkùn náà àkọ́lẹ̀ nìkan gbọ̀dọ̀ àwọn òṣèlú ọgbọ́dọ̀ tó wíìsì márùn-ún wíìsì márùn-ún bá ṣàlàyé ẹ̀ lẹ́ta ìyẹn ọmọ lọ bí one thousand ten hundred àbí tàbí ní àtúntò ayé tó ayé ọgọ́rùn-ún mẹ́ta ọ̀rọ̀ ẹ̀mọ́tò tẹ̀lé ọ̀hún lẹ́yìn bàbá kàtẹ́ ẹ̀yìn ọ̀ nípa máa ń bẹ̀rẹ̀ lọ́wọ́ mọ́jọ̀mẹ́lẹ́ kẹta àyàkó nínú ìṣẹ́rìí. tó fẹ́ fi ìran ara wọn ó mú káàdà tí tó kù ní láti lẹ́yìn. májàbẹ́lẹ̀ kẹ́kẹ́ alẹ́ fún náà ń dàrọ ẹ̀yìn ọjọ́ pé tí ó fẹ́ fi ìran òwò lọ́wọ́ tí ó fi rà. fàyìdàkánì náà ń dàrọ ẹ̀yìn ṣùgbọ́n pé kọ́ba lówó lọ tí ó fi rà á yẹ̀ṣẹ́ rí àdìdàkàlà ìdàrọ ẹ̀yìn owó ní kọ́ lọ fi rà ẹlẹ́ẹ̀ka májàmú ẹlẹ́ẹ̀ka àlejò lórí lórí ẹ̀ májàmú ẹ̀jẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lọ́ba ilé yàrá ẹni bí ti gbà bá fún ọ̀pọ̀lọpọ̀ lọ́ba ilé bákan náà wọ́n ṣe káfíńsì rẹ̀ èyí ẹgbẹ́ ṣe tó láti fi ti báyìí ti báyìí yóò ṣe ṣe ṣe máa májàmú ẹlẹ́ẹ̀kẹta wọ́n mi ní ṣòro wọn àlàyé wọn àgbàlá wọn àti ìṣẹ̀lẹ̀ náà wọn mo gbọ́dọ̀ dá lórí ìtúnà ọba ti léèwọ̀ nínú òfin. Àfọwọ́ adé ìṣòro ti fẹ́yìn àyàwó lè tàbí olùwà á. Ó ti fi ta abẹ́ ká ìta lẹ́kọ̀ọ́ ní láti tàbí ìṣòro á. Ènìké Yorùbá Yorùbá kò lè ti máa wù mí. Ọlọ́run bá àbó ìṣẹ́ rẹ̀. Wọ́n ṣe jíjẹ́ àǹfààní mi. Wọ́n fi lẹ́kọ̀ọ́ fún wa ní gbogbo pátá. Ọ̀yẹ́ àkọ́jọ́ wọn lẹ̀ pé èyí ò ti jáde pẹ̀lú mẹ́jọ nínú ìlú mahamman akẹ́kẹ́ àwọn kan tó máa bá ti ti jẹ tó ṣe léwọ̀ gẹ́gẹ́ bí àwọn ajá àbí àwọn ẹranko àdìyà wẹ̀lẹ̀kọ̀ọ́ àbí ọtí wàhálà òmìnira àbáwọn ènìyàn nìyá olówó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ béèrè tó máa ń tán èèyàn olùsọ̀yà àwọn nígbà àbàtì alẹ́ tó láti lò àwọn ọ̀gá wọ́n tó wà àyẹ̀bẹ̀sẹ̀ kọ́ àwọn fọ́tò eléyìí náà wọ́n máa ṣá àtàwọn tọ́jú àwọn tá a kà á lẹ́hùn wọ́n iná bẹ́yà àgbà sínú ẹ̀ ń bá tà á nínú sẹ̀ríà nínú ìlú ọ̀tọ̀ yálà kábọ́nà olùkó tá a kà á lẹ́hùn ọdún ìṣẹ̀lẹ̀ wọ̀ wọ́n lè dé ìṣẹ̀lẹ̀ yà ẹ̀ ti bá wá ń rà á ìyẹ̀sán nílà láti máa wá lò ó ìyẹ̀sán wọ́n lè yẹ ní àwọn bẹ́ẹ̀ náà lẹ́nu kọ́ńtà náà òun náà ti ṣe ìtọ́lọ̀ وكذلك إن كان التعليم شرعيا ليس تعليما عقليا فكان àwọn tọ́lọ̀ ọba tó ṣe léèwọ̀ yìí ó lè jẹ́ pé ní òfin nìkan ló ti léèwọ̀ ṣùgbọ́n ní òlàákà ìwà àfihàn burú bẹ̀ òdì àdìdì àdìdì léèwọ̀ gẹ́gẹ́ bí lábẹ́jú pé nígbà tó ti fi ọlọ́run ṣe lé wọ̀ ẹgbẹ́ làákàyè náà gbàgbé èèwọ̀ ní oríṣi ọdún yìí làákàyè tó máa pẹ́ bá ti lè wọlé làákàyè tó kọ̀ jáde òun lè fi àtọ̀ láàrin ìyàwó àtọ̀ láàrin ìyàwó làákàyè ọ̀pọ̀ àlejò láti tó bá ti pé làákàyè ọ̀mọ̀ àwùjọ kí ló wá polówó lẹ̀ ẹnìkan fẹ́ yáwó lọ rẹ ẹ wà fẹ́ gba ìgbà náà rẹ ẹ wá dé ìlú ọjà tó àbẹ̀ tó lé ọjà báyìí ọwọ́ àtà fún láwùn ọ̀dẹ̀ tàwọn ẹ̀ o tún wá padà lọ rà padà lọ rẹ ní èyí táwọn ìjọba bá yẹ lórí ìjẹ ọlọ́dọ̀ ní ilé ìtọ́jú lẹ́tà náà ní ìgbàlódé ọ̀gbọ́n náà. èyí fi yálà nígbà náà bá ti léwọ̀ làákà ìfaramọ́ àbí náà ká ìwọ̀n para náà nínú ìṣẹ̀lẹ̀ èrò ní nígbà ìlà ìbẹ̀rẹ̀ ní àkókò rẹ̀ lórí ìwọ̀n ìyá ká tó bá ìwọ̀n ìbéèrè àkókò. 嗯，拜拜。 ṣèkìyà ẹ lọ gbólé bèbè bàbá kẹlẹ ó ń ra ọmọ ọdọ ọmọ lẹ́yìn. wá bàbá nàbí ti kú kó gbàgbà tó wọ́n tó wọ́n lọ́dọ̀ àti bí òkú máa wọ̀ máa wọ̀ ìgbà dábàá dàbí máa ti kú bí àwọn ọmọ ìlú ní àlàyé àlàyé ìlú ní àwọn ìjọba ìlú àwọn ìlú àwọn ìlú àlàyé ìlú nígbà tí àwọn ará nìyí lẹ́ni àdúgbò àtẹ́rẹ̀ náà ẹ̀sìn ti máa dáadáa. Kíkọ̀ ní ọ̀dọ́ ìlú bàbá náà wà ní ọ̀dọ́. Ṣèyíkọ́ ni wọ́n ti òbí lẹ́rù bàbá èmi ìyá ọmọ rẹ̀ máa ti ń kọ́ kí ló ti kọ́ ọmọ báyìí. Ó náà ń bá lówó owó ní kébí ṣèyíkọ́ ni àṣeyíkọ́ ni òbí lè fún ọmọ bá fún ọ. Ọ̀nà ọ̀rọ̀ ìgbà yìí ló máa ń gbà lọ́wọ́ bá wà lórí ọ̀la ìlérí tó ń ṣe ló pé òun ọ̀la yìí lọ́la òun ó sì kó wọ́ Abadaki ti bẹ̀rẹ̀ ní àgbẹ̀wò yìí. Àwọn ọlọ́run ọlọ́run wà nílá ìlà àwọn olùdókòwò àwọn ọkọ̀ tọ́jà kọjá kọjá ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n ẹnu wa fi kí pọ̀lọ́. àwọn ọkọ̀ ìyá máa lò ó níwọ̀n bá dé bàbá ti bùkátà jù. ẹ bá ń bùkátà tó bóyá tó lẹ́sìn ọmọ lẹ́sìn ìyá wa ìyá wa. àdìsí kìnìyàn fẹ́ ni ìyá ọ̀sán. ìfẹ́ kọ́lọ́ ọ̀rọ̀ yẹn lọ́rọ̀ ìyá kọ́